Eh, ìmáàmù àìfi aláìmọ̀kan jẹ ìmáàmù àṣàlẹ̀ bákan náà wípé oyè ìmáàmù oyè ẹ̀sìn ni kì í ṣe oyè eh, ìdílé ah, kódà níbi ó ṣe bó ṣe pàtàkì tó ó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba àfẹ́lá eh, ẹ̀kọ́ máa bá nígbà tí ó fi rẹ̀ ó tún pa àwọn mùsùlùmí láṣẹ ló pa àbákẹ́ láṣẹ yìí pé kó kí ìrun fún àwọn mùsùlùmí eléyìí sọ fún wa níbi tí ìmáàmù àti ìmáàmù tó ṣe pàtàkì tó kí ọlọ́run kò ṣe ní ìrọ̀rùn fún wa tó nínú ojúṣe ìmáàmù rẹ̀ bá ti sọ òun ni ìkọ́ọ̀mù sọ̀dà ó máa gbé ìrun dúró dáadáa anẹ́sàlá àlùwàsálà gẹ́gẹ́ bí a ṣe kà á nínú ìròyìn irun rẹ̀ ó sì máa ń kírun tá a ti mọ̀ náà a rí i pé ni ó máa ń gbérun dúró ni kì ṣe pé ni ó máa ń kírun nínú ìgbérun dúró ni gbogbo orígun ìrun pátápátá kárí i pé ni ó pé àkàbàrà ni kàṣẹ dáadáa ìmáàmù gbọ́dọ̀ kábàrà tiẹ̀ dáadáa kó tó di pé àwọn èrò ìmáàmù kábàrà ti tiwa bákan náà ìmáàmù gbọ́dọ̀ máa pé àwọn orígun àwọn ìmáàmù mẹ́mbẹ́ tó sọ wípé ní kódà bí ẹ̀rọ ìmáàmù bá fẹ́ pé orígun gan-an yóò nílà àti pé torí pé ìmáàmù tí ò bá rọra kóhun tó dé níbi òwú mọ́mú ìdí fẹ́ sálámà so àwọn eléyìí ó nídìí kí ìmáàmù kí wọ́n mọ̀ pé eléyìí kì í ìkọ́ kì í ṣe sọ́dúró gẹ́gẹ́ bá ṣàlàyé pé yàtọ̀ ń bẹ láàrin fẹ́yìn iṣẹ́ méjèèjì nínú ọ̀rọ̀ wa lábẹ́ ìkọ́mù sọ̀láàtì náà ni wípé ìmáàmù nínú ojúṣe rẹ̀ ò ní pé kó jẹ́ kí sáfù àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ kí ó tò dáadáa kó tó di wípé wọ́n gbẹ̀rún dúró nítorí pé oṣù ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó wí fún wa wípé fa inna taswiyata sufufi min iqami salati kí sáfó pé ó tò dáadáa ń bẹ lára wa iqami salati tó lọ́ba pàwọ́ láṣẹ rẹ̀ a jẹ́ pé ìmáàmù ní ojúṣe rẹ̀ òun náà ni kí ó jẹ́ kí sáfó ẹ̀yìn kórìí wípé ó tó dáadáa bákan náà nínú fàwáìdù àsọ̀láti lára àǹfààní ìrun òní wípé ọ̀nà kan ni tí ṣẹ̀rí àgbékalẹ̀ láti mú ìfàyàbalẹ̀ àti ààbò tó gbókan tó gbókan yìí tá à ń wá káàkiri lórílẹ̀‐èdè wa nàìjíríà lónìí kọ́nà kó láàkàn ṣẹ̀lẹ̀ kó fi aláyàbalẹ̀ gbogbo tí ń jẹ́ ìbẹ̀rù Quran sọ fún wa yìí pé látara ìrun yóò sì lọ torí kọ́lọ́ Quran sọ pé ní inna salata tanha àni fàṣáì wàlúmọ́nkìá ìrún tẹ́ rí wọn ìmọ̀ ń kọ gbogbo tí ń jẹ́ àìdá gbogbo tí ń jẹ́ ìwà tí ò dáa ìmọ̀ ń kọ̀ fún yẹn àlùfáwá iṣu àbí fàṣà oní gbogbo ìwàkiwà tó lọ lábala ọkùnrin àti obìnrin yálà zina ni ọ̀rọ̀kọ̀rọ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ̀kúwọ̀ láàrin ọkùnrin ni ìwọ̀kúwọ̀ láàrin obìnrin ni eléyìí wà lábẹ́ alfahsha walimunkar àti gbogbo tí ń jí tọ́kàn kọ̀ pátápátá alukuhani ni pé ní ìrun yìí máa ń kọ̀ fún àwọn tí wọ́n bá ń kírun ajẹ́pẹ́ni tí àwùjọ tá a bá ti rí fẹ́ pé wọ́n sì ń kírun àmọ́ àwọn nǹkan wọ̀nyí iná sí kù wọn ó nídìí kí á tún rí àṣẹ́sì lóòrùn wọn nù ahla wa sahla àti àwọn eh, dr abdulrahman àti sheikh abdulmini ẹkùnrin náà lára àwọn nǹkan tí irun máa ń ṣe lára ojúṣe ìmáàmù nínú ìlú àti láti provide ààbò fún ìlú òun náà ni irun kíkí àti mọ́sálásí lílọ kì í ṣe pẹ̀lú ògbọ́n ọba àti sọ́síwájú pé inṣàlá ọ̀rọ̀ wa méjì ni àá sọ̀rọ̀ ìmáàmù a sì sọ̀rọ̀ ọ́fíìsì ìmáàmù ọ́fíìsì ìmáàmù ní mọ́sálásí inṣàlá pẹ̀lú ògbọ́ ọlọ́run ọba àbọ̀ abẹ ní àdùgbàtà ń sọ eléyìí ìpè ọ̀nà tí ìrun àti mọ́sálásí tó fi lè tó pòròváìdì amúnù àti ààbò nínú ìlú nínú nínú àpèjúwe kan ní ìtó ṣẹlẹ̀ ní general election tó kọjá ní april two thousand and eleven níjọ́ tá dìbò ìbò àkọ́kọ́ tí ọ̀pọ̀lọpọ̀ wa tí díẹ̀ ló wá dí àwọn kan bẹ tó tó wọ́n sì ìrún bá wọn ìrún àyílà bá sì bá wọn níbi tí wọ́n ti ń dìbò ṣèmọ̀ ká tó dìbò ká tó lọ kírun gbogbo oníkálukú ẹ níṣìíríkì ẹni tí ó ẹgbẹ́ kòlóbò ṣáta ọkàn oníkálukú ọ̀rọ̀ ni eléyìí ń ṣe eléyìí tọ̀hún ṣe tọ̀hún tọ̀hún ṣe tọ̀hún eléyìí kálukú òrìra wọn ní ọmọ ìyá àmọ́ ẹ wá wo ń gbà ká fẹ́ lọ lè kírun gbogbo wa pátápátá àtẹgbẹ́ tọ̀hún àtẹgbẹ́ eléyìí àtẹgbẹ́ gbogbo àwọn àwọn mọ́sálásí kan lẹ́yìn ìmáàmù kan náà ló kírun fún wa eníkálukú wa gbàgbé wípé àbí ẹgbẹ́ yìí ń tọ̀hún ni àbí ẹgbẹ́ yìí ń tọ̀hún ni àbóhùn tiẹ̀ dìbò fún ẹni àbóhùn tiẹ̀ dìbò fún ọ̀nà eníkálukú gba eléyìí ó gbàgbé rẹ̀ àfi bíbẹ̀ tó sọ pé ní ká wọ mọ́sálásí òun ni wọ́n ti hángi eléyìí eníkálukú wa wọ mọ́sálásí pẹ̀lú àná ọlọ́run gbà subhanallah níbẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ wa ti wá ní wípé ara àǹfààní kan òun ni eléyìí ńgbà náà tó wá ṣe mọ́sálásá tẹ̀lé kírun mọ́sálásí àwọn sàlámà lẹ́kùn ni àwọn àkànbẹ tí wọ́n ń pè ní sàlámà lẹ́kùn láwùjọ yìí ni pé àwọn onísúnà tí sọ̀kòtò wọn balẹ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé afúsàlámà ẹ máa jẹ́ kí píìsì àlàáfíà tó jọba nínú ìlú máa bá ń rìn lọ wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa bá sọ̀rọ̀ wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ò tún máa sálámà sáwọn alápàdé àwọn yìí náà ń pè ní sálámà aleikum ibẹ̀ ni so ibẹ̀ láti wá gba àǹfààní wípé lára àǹfààní ìrun àti mọ́sálásí òní bẹ́ẹ̀ bá tiẹ̀ ń jà níta nígbà tí wọ́n ti wọnú mọ́sálásí wọn fẹ́ kírun ẹni kálukú ti gbàgbé differences tó wà láàrin wọn bẹ́ẹ̀ ṣe wá ṣe nígbà tí wọ́n lọ́wọ́ ọlọ́run wa yìí náà bẹ́ẹ̀ bá jáde ẹ̀tra ìkẹ́ lè tẹ̀ rẹ̀ eléyìí ẹ̀dá níbo ni ìyẹn ti wá kó mọ́sálásí lè dáadáa jàǹdùkú lẹ̀ alukurani ọlọ́run sọ fún ayé pé ní òun ò sọ alukurani fún wa káàdì bá fi sórí ibu káàdì bá sórí ire ni ẹni tí ń bá ń kírun ìrun ò ní mú sórí ibu yóò mú sórí ire ni ẹni tí ń bá ń lọ mọ́sálásí kì í ṣe mọ́sálásí ní ó kọ́ ọ̀yàn wípé máa lè pé màmí máa lè dà lóru rárá kódà mọ́sálásí àyùmọ́ yóò jẹ̀ tìǹtìǹtì tí wọn mọ́sálásí yìí wọn adúgbòlá lè rí ààbò yìí táwọn wá lọ tí wọn á dà gẹ́gẹ́ bíi wípé táwọn wá Sokoto ó wà ní àpò Sokoto wa so either lára ọ̀rọ̀ ẹgbẹ́ ìmáàmù àlùmọ́sídìdì lára ojúṣe ìmáàmù tí ó jẹ́ ti ọ̀nà ààbò àti ọ̀nà ìbánilò nínú ìlú òní ìyí náà bákan náà nínú ojúṣe gẹ́gẹ́ bá ti sọ lẹ́ẹ̀kan wípé gbogbo àwọn tá a bá ń kírun ní ẹ̀yìn mọ́mù ẹlòmíì yóò ti wá di gbogbo ìrun rẹ̀ yóò ti di ilé ìmọ̀mù lórí kámà wípé àwa náà a ní nǹkan tí tá a máa ṣe lẹ́yìn ìmọ̀mù ó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run àtọ́lá ẹ̀kọ́ máa bá ó jẹ́ kó yé wa wípé la salata liman la lam yaqra bi àbí bi fatihatil kitab ẹnikẹ́ni tó bá kírun tí ò ka fatiha ìtọ́wọ́n ò ní rùn o torí wípé fatiha kíkà lára orígun ìrun ló wà àmọ́ ìpè ìrun táwọn kí oríṣi méjì ní sọláàtù jahariya àti sọláàtù sirriya fil qira'a ìtúsẹ́ pé ní àmọ́ kí ó jákè níbẹ̀ àti èyí tó ṣe wípé a máa kéwú jẹ́ẹ́jẹ́ nínú ìrun èyí tá à ń kéwú jẹ́ẹ́jẹ́ kò sí èméjì wípé eníkálukú àti máàmù àtẹ̀rọ̀yìn máàmù àáka fatiha wa kódà àáka eníkálukú náà ó ka tó bá lè kà fún ara rẹ̀ ìbá a jẹ́ tí máàmù ká lẹ́yìn kò sí láì fi níbẹ̀ àmọ́ akafa fatiha a lẹ́yìn níbi rákà méjì àkọ́kọ́ àwọn tó bá dé mẹ́rin rákà méjì tìgbẹ̀yìn olóko mẹ́rin àwọn yíyún fásíà nìkan làákà nìkan sóra bákan náà nínú ìrun magrib rákà méjì àkọ́kọ́ àti sóra ṣùgbọ́n rákà ẹlẹ́ẹ̀kẹta fásíà nìkan lẹ́yìn ka sóra níbẹ̀ so nínú àwọn táwọn kà jẹ́jẹ́ kéwú àkà sóra ó wá ku àwọn tí à ń kà jákè gẹ́gẹ́ bí irun àsùbá gẹ́gẹ́ bí rákà méjì àkọ́kọ́ níbi irun magribi àti ìṣáì eléyìí náà èrí tí ó rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ni wípé àti ìmáàmù àti ìròyìn ìmáàmù òun náà ni àádọ́ka fatiha ìmáàmù wọ́n ka tiẹ̀ àwa náà sì ka tiwa so ìgbà táwa kà ibi tí yóò nídìí àlàyé nù tá a bá ráàyè ká náà kò sí láì fi kásáré ka fátíhà wa nígbà tí ìmáàmù bá ń ka sóra títí ẹ̀ nítorí hadithu Ubadatu ibn Samit radiyallahu ta'ala anhu tó gbà wá Ubada gbà wá wípé ó ń ṣọwọ́ ọba ń jọ́ka táwọn kírun àsùbá tán ó wá kọjú sẹ́yìn wípé la'allakum taqra'una wara imamikum aw khalfa imamikum ó dà gẹ́gẹ́ bí ẹni pé ẹ̀rùn tó ń ka tó wú lẹ́yìn ìmáàmù yín àwọn bá dà ní pé adáwó ṣe ọlọ́run ọba lóhùn wípé náà bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ọlọ́run ọba bó ti jẹ́ náà nù à ń kéwu lẹ́yìn rẹ̀ lórí ìrun àsùbá òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àrẹ ọ̀sán ọ̀rọ̀ wípé ní látẹ̀fọ́ àlò ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá ti ń kéwu lẹ́yìn ìmáàmù lẹ́yìn mi tí mo jẹ́ ìmáàmù fún yín nínú ìrun àsùbá nínú tẹ̀ ń gbọ́n ó wá ní àyàfi la taf'alu illa bi fatihatil kitabi fa innahu la salata liman lam yaqra biha ẹ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ mọ́ àfi tó bá ṣe wípé níbi fatiha nìkan bá ní ìnìpé tó bá ṣe fatiha nìkan lẹ̀ bá ń kà lẹ́yìn mi èyí kò sí láì fi bẹ́ẹ̀ oṣọlọ tó wá sọ ìdí tí òfin sí láìpẹ́ fún fájà kíkà lẹ́yìn ìmáàmù ó ní wípé ní فإنه لا صلاة لمن لم يقرأ بها torí pé ẹni tí ò bá ka fátíhà kò ní rùn yálà ìmáàmù ni àbírí ìròyìn ìmáàmù tó eléyìí kálọ̀ ká kíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń kírun táyọ̀ bá ti kábàárà lẹ́yìn ìmáàmù bẹ́ẹ̀ bá ń kíyèsí ẹni pé kódà ẹrun rẹ̀ kò ní ètè ẹrun tí ẹ̀ ní kò ní mìíràn ara tí èké rùn tán tó eléyìí mistake ni kì wá mọ́sẹ̀ níbi ìrun táwọn kírun jáde nìkan kódà níbi ìrun jẹ́jẹ́ gan náà àṣìríyẹ́ tó fi kẹ̀rọ à yìí ni pé káka tó jẹ́jẹ́ kò túmọ̀ sí pé àwọn adákẹ́ gbagidi bíi táàbí sọ̀rọ̀ táàbí mì lára àlè kódà àlè máa wí tọ́jú pé àwọn adámọ̀dé ọ̀gá táàbùkà àlè máa ka fátíhà tí ẹ pé ní àkọ́kọ́ náà ẹnu wa gbọ́dọ̀ máa gbọ́dọ̀ máa ké ní kíké torí pé kẹ̀rọ à ni à ń ké ni nítorí wọn ti ń pè ní kẹ̀rọ ìtumọ̀ ní pé nǹkan táwọn wí lẹ́nu ó wá orú pé káwó jákè àti káwó jẹ́jẹ́ sọlá ń pè ní kẹrọ àtúnṣe rí àtún kíkéwú jẹ́jẹ́ káké jẹ́jẹ́ ní kìí ṣe pé ní káfí ọkàn kéwú èyí tó pọ̀lọpọ̀ ọ̀yẹ́ máa ń ṣe a ń fi ọkàn kéwú ni eléyìí ló sì tako ẹ̀kọ́ nínú ìrun so báyìí náà ni ìmáàmù náà ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù náà nínú òun àwọn náà lẹ́yìn tán bá ti kábàrà tán pàápàá jùlọ ìrun táǹkì jẹ́jẹ́ tán bá ti kábàrà tán aláàbọ̀rọ̀ nìkan lẹ́tọ̀ máa gbọ́ eléyìí náà kákíyèsí ìmáàmù aláti máa kí owó jákè ìtọ́pẹ́ ní a máa gbọ́ fúnra wa kò sí láti kí àwọn tán súnmọ́ wa náà ká máa gbọ́ díẹ̀ díẹ̀ nínú nǹkan tí táwọn bá wí nínú ìran yìí báyìí ti mọ̀ wípé àkàrà à gẹ́gẹ́ bó ṣe wà bí nísìn wípé orígun kan ni nínú orígun ẹ̀sìn ìran kádàkùn eléyìí náà yóò nídìí àmójútó kẹrọ àwa lára ojúṣe ìmáàmù ni ìmáàmù tábà fi jẹ tí ó bá jẹ síwájú bá a sọ lẹ́ẹ̀kan wípé ní alùpùpùpù àlùkàrọ̀ àkóbọ̀rọ̀ jẹ́ ẹni tó máa wọ̀rọ̀ ẹ̀ka dáadáa fatiha pàápàá yóò lọ kárí wípé ìmáàmù tí ó bá kà á ìmáàmù tó kọjú òṣùwọ̀n rẹ̀ torí pé ẹ̀dẹ́kun ìrún yìí òun náà ni ó ṣe ọlọ́run wípé ní awọ́lùmọ́ yóò há sọ́kàn àlẹ́ àlẹ́ àwùjọ yóò wọ̀ kẹ̀yà àrùn nǹkan kan àkọ́kọ́ tí bó bá ti dá fàyínsánù àti bí wọn bá ti dá alihamudulilayi pẹ̀lú ògbọ́n tó wọn ò dá àmọ́ bí wọn bá ti lè bàjẹ́ ìyókù ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ pọ̀ so eléyìí kádàpọ̀ kákèsí ìmáàmù wa àtàwọn náà kákèsí eléyìí fásitì àtàwọn máa kà ẹ jẹ́ ká rí i pé ní àǹkà fatiha wa dáadáa gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ̀kalẹ̀ fún oníṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam àwọn míì tẹ́bọ̀ ń ṣàlàyé wípé ní gẹ́rì màgìlóbì wàlà làlìnà ìpè rọ́ọ̀bù ẹlòmíràn máa ní pé tọ̀sí táwọn mí ní pé àwọn bàbá àtàná wọ̀ ná ẹ̀rọ̀kùn ní tá sọ níbi ìkéésì bàbá àtàná àwa tá a yìí tá a ń bẹ lónìí à ń là ń sọ tilka ummatun qad khalat laha ma kasabat wa lakum ma kasabtum àwọn tí wọ́n ti lọ ọlọ́kùnrin ṣàforíjì fún wọn nínú mọ́tàbà àdùsùn náà jẹ́ máa ní fi gbogbo tó bá ti lọ kásàdúrà fún wọn tọ́ba kú sí mùsùlùmí kásàdúrà fún wọn àṣọ àwọn eléyìí òun àmọ́ àwọn ata kò ní ìsìn tọ́lọ́ sì ti ní kó yé wa wípé ní gẹ́rí náà gèlúgbì alẹ́ wà lálẹ́ àlẹ́ náà pé kí n ṣe bẹ́ẹ̀ ní tọ̀nà sáà ń ṣe kà á àwa tún gbọdọ̀ dúró lórí pé bàbá tàná ṣe kà á nu tó sì gbà fún wọn tọ́lọ́ sì gbà fún wọn so eléyìí ń rán torí pé gbígbà fún gan kí ni tí wọn gbígbà fún táwọn sọ pé ọlọ́run gbà fáwọn ìran ọlọ́run gbà fáwọn kí ni tí wọn gbígbà fún gan so ntọ́làwọn yìí ni wípé ní innama yataqabbalu Allahu minal muttaqin àwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run ọba nìkan lọ́lọ́run bá máa ń gbaṣẹ́ dáadáa wọn wal qabulu gbígbaṣẹ́ ọmọ èdè ènìyàn kì í ṣe pé nǹkan táwọn jọ́ọ̀jì pẹ̀lú àgbọ́yé títí wa àfi pẹ̀lú bọ́lọ́run bá ti gbé kalẹ̀ pé bó yẹ ká ṣe é nì tó qira'atu fi salati ruknun min arkan nínú àwọn orígun tí ó kápá nínú ìran ọ̀nà ni ó wà nínú ojúṣe lè máa ń wò tí ó tún gbọdọ̀ máa mójútó nínú mọ́sálásí rẹ̀ ó wípé ààyè ìmáàmù kò gbọdọ̀ ga ju ààyè ẹni tó wà lẹ́yìn rẹ̀ lọ a rí pé àárín náà mọ́sálásí fẹ́ pé ní ó kéré púpọ̀ ní alhamdulillah àwọn mọ́sálásí ní èsì tún wà lónìí tí wọ́n pé ní ibi tí ìmáàmù ó ti kírun a rí pé wẹ́ẹ̀rọ a máa di pèpéle tí ó ga àwọn èrò ìmáàmù àwọn wà nísàlẹ̀ so eléyìí ń kágbìyànjú mọ́sálásí ti bá rí bẹ́ẹ̀ káàrí wípé pèpéle ń ẹ̀jẹ̀ ká fọ́ ká wá rẹ̀ kí gbogbo lẹ́ẹ̀lẹ́ rẹ̀ kó ṣe pẹrẹsẹ torí pé èyí tí ó rinlẹ̀ jù nínú ìrun òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam èyí tó kí tó kí níbi tó ga ju àwọn èèyàn àwọn ẹgbẹ́ yẹn rẹ̀ lọ ó jẹ́ kó yọ wípé ní kí wọ́n lè gba àkọ́ ẹ̀kọ́ ló sì kí òun ni yìí ni pé fún tàlímì láhùn ká lè gba àmọ́ ìrun ó kí àmọ́ lẹ́yìn rẹ̀ oṣù ọlọ́run náà sára rẹ̀ kó máa gbà kò kírun níbi tí ó ga ju ìmáàmù lọ mọ́ so uh, lábẹ́ eléyìí nígbà tá a sọ wípé the lára àwọn ẹ̀mí náà ní pé ó ń ṣe ọlọ́run ẹ̀mí náà máa máa sọ wípé ní àyíwá náà sọ innama fa'altu hadha nígbà tó sọ́lá wàá kí òun sọ wípé innama fa'altu hadha uh, lìtàtàmù bí wà lìtàlẹ̀mù salati pé kán lè bá kọ́ọ̀tù kán sì lè bá kọ́ bí òun ṣe ń kírun òun náà ni ṣùgbọ́n hadithu tí ó fẹsẹ̀ rẹ̀ lọ́tọ́ ṣọlọ́ sọ pé ní innama ju'ila al-imamu liyu'tamu bihi ntí ìmáàmù wà fún ni wípé kálíbà máa kọ́ṣe rẹ̀ kí ìmáàmù wa ga jù wá lọ ó ti di wípé ní ipò rẹ̀ ó tako ipò tí ó yẹ kí ó wà lábẹ́ èyí òun náà ni tí mọ́sálásí tó bá ní àgbékà méjì a rí i pé kò tọ́ kí ìmáàmù wà ní àgbékà tòkè àgbékà ti lẹ́lẹ̀ òun ni ìmáàmù wà àwọn ìròyìn ìmáàmù àwọn ni wọ́n wà ní orí àgbékà ti tòkè kó má bàa di wípé ìmáàmù ó dàgbà sókè ju àwọn èrò ìmáàmù lọ nínú nǹkan tí a tún mẹ́nu àmì pé àkíyèsí wa sí òun náà ni mọ́kẹ́kọ̀ọ́. Eh, imam àti ìròyìn imamu bàbá fẹ́ kí wọn jàmá jàmá bẹ́ẹ̀ láti orí èèyàn méjì yìí ni pé imamu àtẹni tí wọn fẹ́ kírun tí wọn bá kírun bẹ́ẹ̀ imamu eh, ó dúró ẹni tí ó fẹ́ tẹ̀lé imamu yóò dúró sí apá ọ̀tún imamu títí tẹ́nìkẹ́ tó fi dé tí ó fi di pé ọmọ wà níwájú ẹ̀ tó bọ̀ sẹ́yìn lábẹ́ eléyìí ibi tó yẹ kí ìmáàmù ojú ó sí àtàn méjì tán jọ dé òun ibi tí ìmáàmù ó wà gangan tí ò ní chẹ́ǹjì ayé rẹ̀ ìbẹ̀rù yẹ kí wọ́n dúró sí ẹni tó bá dé tó wá bá wọn òun ni ó fọwọ́ ta ẹni tó wà lápá ọ̀tún ìmáàmù tí yóò wá wá sẹ́yìn tí wọ́n jọ wá tó sáwọ́ pẹ̀lú tó ṣẹ̀ṣẹ̀ dé kì í ṣe wípé àwọn àfi ọwọ́ ti ìmáàmù sẹ́yìn pẹ̀lú bá lọ síwájú torí pé ìmáàmù ó yẹ kí ló ṣe kìlọ́ ọwọ́ òun jẹ́ kò yẹ kó wọn ṣèkì rárá kó wà lójú kan ni àmọ́ ẹni tó wà lẹ́yìn rẹ̀ bá ṣèkì kò sí láì fi bẹ́ẹ̀ tó eléyìí lára àwọn ntí àákèsí nínú mọ́kẹ́kù ìmáàmù òní bákan náà ni wípé ìmáàmù wa gbọ́dọ̀ jẹ́ kí ibi tá a dúró sí ó ṣáájú tayọ ibi tí wà nígbà tó la pè é kí wa wà ní kọ́lá yín pé ní àwọn ìròyìn mẹ́mọ̀ tí wàá kọjá síwájú láyìn òun eléyìí sábà máa ń ṣẹlẹ̀ níbi ìrun jimá bẹ́ẹ̀ pé àwọn tí wọ́n wá kí òun kódà ló bí yóò ti fi ìmọ̀mù sẹ́yìn ìmọ̀mù tí ń tí ń tẹ̀lé ẹ̀yìn rẹ̀ ní ó wà òun tí ń tẹ̀lé ìmọ̀mù yóò wà níwájú ìmọ̀mù mo rò pé léyìí ti yẹ gẹ́gẹ́ bí wájú mọ́sálásí ta wà yìí lápòjú rẹ̀ tó kọjú sí apá àlàáfíà tẹ̀lé mo sì jòkó tó kọjú sí apá ọ̀tún ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi ìmáàmù ó ní ibi tí mọ́sálásí pín sí ìtumọ̀ ẹni pé níbi tí wọ́n gbé fúláwà sí ohun èrò ẹ̀yìn ìmáàmù ọ̀gbọ̀dọ̀ dúró síbẹ̀ torí pé tó bá dúró bẹ̀ ó ti ta yan ibi tí ìmáàmù dúró sínú mọ́sálásí àjẹpọ̀ gbóhùn ìmáàmù ni bí ìmáàmù ti ń kírun mọ́sálásí ni àní mọ èwo nínú méjèèjì má so ọ̀gá méjì ò sì lè gbé wọn mọ́tò àtàwọn ọmọ mọ́tò kan náà lẹ́ẹ̀kan náà so kò ṣeé ṣe àwọn ilé tiẹ̀ ní máa ń ju ọ̀gá méjì lọ lọ́pọ̀lọpọ̀ ìgbà tòkárà ọ̀ká kíyèsí eléyìí pàápàá jùlọ nù òrùn jimá wa ìmọ̀ sábà ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà ká kíyèsí wípé ibi tá a ti kírun tá a dúró sí kò tayọ ibi tí ìmáàmù wa dúró sí bákan náà lábẹ́ à ń ṣàlàyé ìkírun a ní bá pé méjì ẹni tí ó fẹ́ kírun pẹ̀lú ìmáàmù yóò dúró lápá ọ̀tún ìmáàmù ni tán bá ṣẹ̀ṣẹ̀ pé mẹ́ta ó ṣẹ̀ṣẹ̀ wá dúró láàrin wọn tó bá wá ṣe wípé ọkùnrin kan àti obìnrin kan náà jọ fẹ́ kírun jàmá ń kọ́ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó tàbí bàbá àti ọmọ rẹ̀ lóbìnrin tàbí ẹ̀gbọ́n lọ́kùnrin àti àbúrò rẹ̀ lóbìnrin àbí ìmáàmù tí wọ́n ti mọ́ra wọn rí wáyà àbí sísà kàtàjọ́ fẹ́ kírun lápapọ̀ of course a mọ̀ wípé ní brother kan àti sister kan tí wọ́n mọ́ra wọn yìí àwọn àyè ò lè dúró tira wọn lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ò dúró ara wọn náà ni àmọ́ nígbà míì tó máa ń gbé tọ́sán ní pé ọkọ àti ìyàwó tàbí bàbá àwọn náà lè dúró tira wọn lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ irú àwọn yìí náà wọn ò wá nítorí wípé àwọn méjì ni kí gómìnà wa dúró ti kí ìyàwó wa dúró ti ọkọ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tó lẹ́yìn òun rọrùn kò sí nínú ìlànà wọn ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ti ọ̀la rẹ̀ kí ó máa bá a bí o ṣe ni wípé ìmáàmù ọdún ọlọ́ọ̀dún láàyè rẹ̀ ìyàwó tó fẹ́ kírun pẹ̀lú ọkọ rẹ̀ yóò dúró lẹ́yìn ìmáàmù òun gẹ́gẹ́ fún ara rẹ̀ lè wahdiha safun obìnrin fún ara rẹ̀ lónìí kan sáfù ni tó yóò wá gbìyànjú pẹ́lẹ́pẹ́ ní yóò fi ààyè tí ó gba ọkọ lẹ́yìn sáfù kan àbí méjì rẹ̀ láàrin àtọkọ rẹ̀ tán bá ń kírun níbi tí wọ́n ti ń ràn kan wípé ẹlòmíì lè jọ́rìn àwọn so wọn ra bí ọ̀rọ̀ àfààyè lẹ̀ tẹ́lẹ̀ mi bá tẹ̀ dé wọn ó dúró sí lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù àbí kí wọ́n dúró lẹ́yìn ìmáàmù tó sì máa bá ìrun wọn lọ nínú àwọn ẹ̀kọ́ sáfù òní ilé ìwà nínú àwọn ẹ̀kọ́ sáfù tó tún ní ìdí àkíyèsí òní wípé táwọn yẹn ti máa ń sábà gbé lọ́pọ̀lọpọ̀ ọgbà sáfù ẹlẹ́ẹ̀kẹta yìí ni pé ìmáàmù àti sáfù ẹlẹ́ẹ̀kejì sáfù yìí tó tẹ̀lé sáfù tó tẹ̀lé ìmámù bí ó bá bẹ̀rẹ̀ níbo ni ó ti bẹ̀rẹ̀ sẹ́ńtà ìmámù gangan ní sá gbogbo sáfù pátá bó ti wọlé pọ̀ tó tá a bá ti mọ ibi tí ìmámù wà sẹ́ńtà ìmámù ní gbogbo sáfù ó ti máa bẹ̀rẹ̀ torí pé ntí oníṣẹ́ ọ̀hún wí ni wípé kí àwọn táwọn wà lẹ́yìn kí wọ́n wo sáfù wájú kọ́sẹ̀ sáfù títí wọn sáfù tó ń wà kọ́sẹ̀ yìí tó tẹ̀lé ìmáàmù lam yabda illa min wara'i aw min eh, nahwi ìmáàmù ibi tó ti bẹ̀rẹ̀ òun ni ẹ̀yìn eh, lè máa ń ìmáàmù dàrẹ́tì tó ibi tí ó ti máa wá ọ̀nà tayamunu fi sọ́ọ̀fì yìí ni pé ká mẹ́ǹtẹ́ẹ̀n ká gbìyànjú pé ní ọwọ́ ọ̀tún òun a máa fi sí ìtumọ̀ ẹ̀ ní pé tá a bá ti bẹ̀rẹ̀ níbi sẹ́ńtà ìmáàmù ó dáa púpọ̀ kó jẹ́ pé ní ọwọ́ ọ̀tún lákọ̀ọ́kọ́ jẹ́ pé kọ̀ǹpìlìtì kó tó di wípé àáfìlì apá àlàáfíà èyí tí ìtumọ̀ tàyámúnù wí ònù kété wípé ní tabafẹ́ tó sáfù àwa bẹ̀rẹ̀ láti látàpá ọ̀tún ìgànná a máa wá tó lọ síbi tí ìmáàmù wa eléyìí kìí ṣe ṣe bẹ́ẹ̀ ni tó lábẹ́ sáfù títò nínú mọ́sálásí náà ni wípé Ah, ìmáàmù tí ó kírun fáwọn èèyàn ó ń láti ní ntánpè ní asotọ́rọ̀ ìnìpe gàgá tí ó fi díwájú rẹ̀ táwọn èèyàn ò fi ní máa kọjá níwájú ìmáàmù tọ́jú pé gbogbo ẹni tí ó bá kọjá níwájú ẹ̀yìn gàgá ni wọ́n wà yálà bóyá bíi pákó táwọn máa ń gbé síwájú wọn ò fi síbẹ̀ ní àbáwọn nǹkan míì tó eléyìí ó ṣe pàtàkì bẹ́ẹ̀ náà ni ẹni tí bá ń dààmú kí òun náà bùkátà sí kó ṣe gàgá yìí pé kó fi nǹkan dá wájú rẹ̀ táwọn èèyàn fi ní máa kọjá níwájú ẹni tí ń kírun torí pé ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run tó lára kó máa bá ó jẹ́ kó yọ wípé ẹni tí ń kọjá níwájú ẹni tí ń kírun tó bá mọ irú ẹ̀ṣẹ̀ tí ń dá kódà kò bá sì tẹ lọ́rùn wípé kó ní sùúrù ogójì ju kó kọjá níwájú ẹni bóyá ogójì ọjọ́ bóyá ogójì oṣù ni bóyá ogójì wákàtí ni oṣù ọlọ́run kan ìkẹ́ ọlọ́run tẹ́lá rẹ̀ kò kò kò sọ fún wa nínú àwọn tó fẹsẹ̀ nílẹ̀ àmọ́ asáàrò wípé ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn máa gba wájú ẹni tí ń kírun kọjá kódà tòun tí mo jẹ́ pé ní kéèyàn máa ń kírun àwọn iṣẹ́ àfi kéèyàn ó sílẹ̀ ìgbọ́dọ̀ ṣe wọ́n ṣùgbọ́n oríṣi aláwọ̀ ń sọ pé wọ́n pa wá láti ẹ̀yìn pé bàbá ẹ̀gbọ́n fẹ́ gba wájú wa kọjá ká gbìyànjú àti dá a padà kó má ba wájú wa kọjá mọ́ so kí irun kó má ba dá kó má ba jẹni tí tí ó ní ẹ̀ṣẹ̀ so lóòótọ́ ẹni tó bá ka wájú èèyàn kọjá kò já irun ẹni tí tí ń kírun ní èyí tí ó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ gbogbo ẹgbẹ́ àwọn olùgbọ́ wájú èèyàn kọjá yálà ọkùnrin ní àbọ̀bẹ̀rẹ̀ ní àbí nǹkan mí náà sọ̀látù mùsọ̀lì sọ̀hí àtún bí èyí òun bó ṣe rí nù. No nípa gbígba wájú ẹni tí ń kírun kọjá àmọ́ bàbá wà ní ẹ̀yìn ìmáàmù iwájú ìmáàmù nìkan la àdìgbà kọjá àwọn asáàkú tó kù lẹ́yìn ìmáàmù kò sí láì fi ká gba ibẹ̀ kọjá gẹ́gẹ́ bí hadithu abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma sọ pé ní òun jẹ́ ọmọdé nínú àdínà tí òun máa ń fi òun máa ń gba àárín àwọn èrò ẹ̀yìn máàmù tó máa ń gbà ní wọn kọjá nígbà tí wọ́n bá ń kírun so ilé yìí kò sí láì fi bẹ́ẹ̀ kí ẹni tí kéèyàn gba àárín sáfù méjì kọjá yóò kì í ṣe kì í ṣe ẹ̀ṣẹ̀ nínú àwọn nǹkan tí a tún mẹ́nu bà tó di wípé adé ọ́fíìsì ìmáàmù òun náà ni ìmáàmù tu alimusafir kí ẹni tí ń ṣèrìn àjò kó ṣe ìmáàmù fún àwọn aráalé eléyìí kò sí láì fi ń bẹ tí ẹni tí ń ṣèrìn àjò tó bá kírun fún àwọn aráalé ìran rẹ̀ nílẹ̀ àjò tọ́ bẹ́ẹ̀ náà sì ni ìran àwọn aráalé náà tọ́ nínú súnà ni wípé ìmáàmù yóò jẹ́ kí àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ mọ̀ pé onírìn àjò ní òun torí pé onírìn àjò nínú súnà ààyè wà fún kó dí irun olóko mẹ́rin mẹ́rin kò sí olóko méjì méjì tó bá wá fẹ́ ṣáájú wọn níbi irun ààyè láàbírun àlásàrì àbírun ìṣáì yóò sọ fún wa wípé ní onírìn àjò ni òun rákà méjì ọ̀pá méjì ní òkì bó ba ti wá sálámà tó ń tán àwọn èrò ẹ̀yìn mọ́mù wọn ó dìde wọn ó pé irun tiwọn òun ti parí irun tiẹ̀ òun ẹ̀kọ́ àkọ́kọ́ tí ààyè kọ́ nínú eléyìí nù ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé onírìn àjò eh, ìtàkùn nísìn ni pé onírìn àjò tó ṣe ìmọ̀mù fáwọn onílé òun láǹfààní àti dírun rẹ̀ kù àwọn onílé wọn kọ̀ǹpìlìtì irun tiwọn àmọ́ onírìn àjò tó ṣe wípé ó kí irun lẹ́yìn ìmọ̀mù onílé báwa ṣe wáyà ti rí tá a ṣèrìn àjò nísìn tá a bá kí irun lẹ́yìn ìmọ̀mù ọmọ èkó ìmọ̀mù èkó òun ó kìlọ̀ ti tiẹ̀ pé àmọ́ àwọn onírìnàjò tó wọlé pé ní àwọn akọ́ni ìmọ̀mù ó ti di dandan káwọn náà kákìrò ti wá pé lábẹ́ wípé ìmọ̀mù ti wá ìmọ̀mù mọ̀kí mú ni yìí tí mo sọ̀la ẹni tí ń gbèlú ni òun sì pé ìmọ̀ rẹ̀ àwa ní dòkó lẹ́yìn ẹ̀ bàtà bá ti kí rákà méjì tán ká láàrin ti kọ́kọ́ rákà méjì tán fìlà sálámà ti ti wa rárá so à ń láti pé ìrun wa gẹ́gẹ́ bí ó ṣe kí ìran títí ẹ̀ nítorí ọ̀rọ̀ ìṣọ́lá sọ wípé ní ìnáma jọ́lá ní ìmáàmù ni yóò tá mọ́ bí i fáyọ̀dà rọ́kà àfàràkà wà ní lásàdà fàtólú wà láti àtẹ́lẹ̀ fún wà lẹ́yìn ó ń ṣe wa ní ìpè ìmáàmù tó wà fún ní ibi ká lè bá a máa tẹ̀lé wọn ká lè bá a máa kọ́sí wọn bá ń bá rògbò káwa ní rògbò bí wọ́n bá forí kanlẹ̀ ká forí kanlẹ̀ ká sì máa yàpa wọn ká má tẹ̀lé àṣẹ wọn bí ìrun ìmámátù musafiri lilmuqim awul muqim li almusafiri kí ẹni tó rìnrìn àjò kó ṣáájú àbíkẹ́ni tí ó wà nílé kó ṣáájú ìmáàmù bí kó ṣáájú onírìn àjò nílé yìí bó ṣe rí nù nínú àwọn kàtí àtòkèsí nígbà tí nínú mọ́sálásí wa ò ní wípé istiqbalu qibla ìdájú kọ kíbúlà lára ìkọ́ ìsọ̀láti ló wà béèyàn ò bá dájú kọ kébùlà dáadáa tó irun rẹ̀ yóò wò ó torí pé orígun kan náà àwọn orígun irun ló wà èyí tó wá kan lè mọ́mù ni pé mọ́mù láti rí i wípé òun gẹ́gẹ́ fúnra rẹ̀ òun dájú kọ kébùlà kódà kì í wá ṣe òun nìkan àwọn èrò ẹ̀yìn mọ́mù náà wọ́n dájú kọ kébùlà tábà lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí àbí láyà mọ́sálásí mi a máa kíyèsí wípé ìmáàmù ọ̀rọ̀ alẹ́ bóyá yóò bẹ́ẹ̀dì sí apá ọ̀tún ni àbí kó bẹ́ẹ̀dì sí apá òsì ẹ wá rí wípé àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ àwọn ò bẹ́ẹ̀dì àwọn fèsì direction tó yí tó wà wájú wọn direct ni wọn ò bẹ́ẹ̀dì rárá tó yẹ pé ní tabaníkà máa kataláì sí ibi tó ní ká ló gbé dọ́gba lúkọ láíláí wọn ò lè pàdé láì wọn ò lè dọ́gba láì má mọ́ mọ́ lọ straight tiẹ̀. Eh, sorry láyìn náà tó bẹ́ǹdì bóyá bóyá bẹ́ǹdì sápọ̀ ọ̀tún ni àbí ó bẹ́ǹdì sápá àlàáfíà tẹ́ bá ta láyìn síbi tí bẹ́ǹdì sẹ́kù yóò máa bẹ́ǹdì lọ sí ni tẹ́ bá ta láyìn síbi táwọn ẹ̀rọ ìmáàmù wà òun náà lọ straight ni wọ́n máa jìnà sí ni àdébà tó wà tó dé mẹ́ta tí wọ́n fi sọnù nínú kọ́lọ́ wípé ní ìmáàmù yóò dé mẹ́ta lálàáfíà tàbí kọ́lọ́ wípé ní àwọn ẹ̀rọ ìmáàmù ẹni tí òun bá dé mọ́tà lálàáfíà ní wọn ìwọ̀n ẹ bàjẹ́ tó kára ọ̀ká kíyèsí eléyìí ìmáàmù tá a ti ń tẹ̀lé àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí antalẹ́fiwé ni bíi bíi tírélà a lè pe tírélà wájú rẹ̀ tán so mọ́ ẹ̀yìn tó bá ilé wọ́ lọ́rùn wàhálà ní tírélà ò ní wọ̀ ilé ibi lálàáfíà ara so bẹ́ẹ̀ náà ni ìmáàmù tó jẹ́ orí fún ìwọ̀n náà so kó náà àwọn àtẹ̀yìn ìmáàmù kan ṣe déédéé ìgbò tó bá ti lè mú kẹ́nìkan owó kẹ́nìkan òwò á ń láti wádìí ta ni ó ráìtì nínú àméjèèjì ṣé ìmáàmù ni àbẹ̀wẹ̀yìn ìmáàmù lábẹ́ eléyìí náà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n á mú un ní àṣà wípé gbogbo ìwọ̀n láwọn ti fẹ́ kí ìrànlọ́ta máa bẹ́ẹ̀dì eléyìí náà ó rọ̀gì àfi ká máa èkúngbó ní gangan ní kébìlà wa ṣé abẹ́ǹdì ni àbí àníbẹ́ǹdì kí wá sí wípé láti wá wọlé láti káàdì wá mú ní àtà wípé kábẹ́ǹdì sápá àlàáfíà àbí kábẹ́ǹdì sí apá ọ̀tún nínú àwọn nǹkan tí a kọ kalẹ̀ lábẹ́ fọ́nṣánsì ìmáàmù yìí ni pé wàá bọ́ọ̀kù ìmáàmù nígbà tí ń bá ń bẹ tí ń ṣáájú àwọn èèyàn díẹ̀ nínú rẹ̀ òun eléyìí so kásá àmọ́ ẹnu ba èyí tó jẹ́ tọ́píkì tọ́píkì ọ́fíìsì ìmáàmù èyí tí a pè ní masalasi almasjidu àti yorùbá ń pè ní masalasi agbìyànjú láti wádìí wípé kí ló fà á tí yorùbá fi ń pe masjidu masalasi ṣùgbọ́n gbogbo ìgbìyànjú láti láti rí ìwádìí yìí Ah, pàbó ni wọ́n jásí bóyá bàbá ní àwọn àfa àwọn àwọn aṣáájú wa wọn ò lè ṣàlàyé kí ló fà á tí yorùbá fi ń pe àlùmọ́síjúdù ní mọ́sálásí bó fẹ́ fọ́nà pé lẹ́yìn òun kò nígbà kan ṣe níbi ẹ̀sìn tá à ń ṣe ọkọ̀ tí yorùbá ń pè é nù àmọ́ àfẹ́ mọ gẹ́gẹ́ bí rìsáàjì ká mọ̀ wípé kí ló dá wípé ní mọ́sálásí nìkan òun náà ni àlùmọ́síjúdù fi ṣẹ̀ríyà mọ́sálásí nínú ẹ̀sìn wa nínú àwọn ilé mẹ́ta tí ń bẹ téèyàn máa ń kọ́ òun náà ni ilé àkọ́kọ́ òun náà ni alimasijudu masalasi tí wọ́n mú gẹ́gẹ́ bá a ṣe bẹ̀rẹ̀ tí ìmáàmù lẹ́yìn láàrin pé define ìmáàmù eléyìí náà òun náà ní definition ṣùgbọ́n a ní pẹ́ lórí definition rẹ̀ nítorí àsìkò a máa mọ̀ wípé n tá ń òun ni ibi tí a ti ń kírun Ah, wọ́n sì mú látara orígun kan náà orígun ìran táǹkì ọ̀hún náà ní àsojúdù àlùmọ́síjúdù owó àkọ́ọ́bẹ̀ ẹ̀sọ́jú ibi táwọn forí balẹ̀ fún òun náà ń pè ní mọ́sálásí àwọn onímọ̀ ní pé eléyìí bóyá látara nípa wípé nínú orígun yìí tó pàtàkì jù nínú òun òun ni àsojúdù wa gẹ́gẹ́ bó ṣe wà nínú hadith oníṣẹ́ ọlọ́run sọ pé ní akọ́rọ̀bù sallallahu alaihi wasallam akọ́rọ̀bù mọ́ yẹn kónú abudu ila rabbi wa huwa sajid ìgbà tí ẹrú máa ń súnmọ́ ọlọ́run bá rẹ̀ jù òdìgbà tó wá wà ní ìforí kalẹ̀ bóyá ìtorí rẹ̀ wọ́n fi mú alimọ́síjúdù eh, látara eh, ìfi orí kalẹ̀ so wallahu ta'ala a'lam amọ́ntàkàkàmọ́ ní pé ní mọ́sálásí nínú ẹ̀sìn ìsìláàmù ààyè kan ni ní ìtí ó ṣe wípé ní ó ní ọlá ó ní ipò ó ní iyì ó sì ní ọ̀wọ̀ kódà ó sì ní bá a ṣe kọ́ gan ó sì ní ipa ribiribi tó kó ní inú ẹ̀sìn wa láti kọ́ra wa lẹ́sìn láti ṣàlàyé ẹ̀sìn fúnra wa lábẹ́ ipa náà arikó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba àti ọ̀làrẹ̀ kó máa bá ọdún mẹ́tàlá àkọ́kọ́ nù ìṣẹ̀mí ìjẹ́ òjíṣẹ́ rẹ̀ tó lónìí mọ́kà wọn ò rí mọ́sálásí kan pàtó lò àmọ́ tó ti bẹ́ẹ̀ náà wọn a mọ àwọn mùsùlùmí àwọn sàábí a máa kó dọ sínú yàrá al-Arqam ibn al-Arqam nígbà náà wọ́n ń lò gẹ́gẹ́ bí mọ́sálásí títí tọ́lọ́run fi yọ̀ǹda fún jíṣẹ́ ọlọ́ọ̀bá yìí pé kó ṣe ìsípò padà láti ìlú Mẹ́kà lọ sí ìlú Mẹ́dínà tí ó ṣe lára pàtàkì mọ́sálásí ẹ̀dúgbà tó ń ṣe ọlọ́ọ̀bá dé kò bá ó kọ́ mọ́sálásí sí ààyè tá ń pè ní kòbá tá ń pè ní mọ́síjúdù kóbà tó yẹ pé ní òun ni àkọ́kọ́ mọ́sálásí tí wọ́n kọ́kọ́ kọ́ nínú ètò Islam àkọ́kọ́ mọ́sálásí tí àwọn mùsùlùmí kọ́kọ́ kọ́ nígbà tí wọ́n gbọ́ òjíṣẹ́ ọlọ́wà tí wọ́n lọ́jíṣẹ́ òun náà ni masjidu kuba eh, so òun náà ni tó rìnlẹ̀ jù wípé lọ́nà sọ wípé ní la masjidu kó sísà àlàtàwà khayrun عن من أول يوم أحق أن تقوم فيه أحق أن تقوم فيه لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه masalasi èyí tí wọ́n kọ́ tí wọ́n ma tí wọ́n foundation rẹ̀ lẹ̀ lórí ìbẹ̀wò ọlọ́run ọba lákọ̀ọ́kọ́ ọjọ́ òun ni ọ̀bọ̀dọ̀ tí kírun uh, masalasi kò bá òun ni àkọ́kọ́ masalasi lẹ́yìn náà nígbà tó ṣọ́nà tó ń ṣe tó tó ń lọ náà tó kúrò ní Kùbá lẹ́yìn tó lò bí ọjọ́ díẹ̀ ní Kùbá tó ń lọ sí lùmẹ̀dínà ó tún dé àyè kan ní agbègbè tí ó jìnà sí Kùbá náà ibẹ̀ ni juma ti dé bá ibẹ̀ ló ti kí juma wọ́n kọ́ mọ́sálásí síbẹ̀ náà lónìí tí wọ́n ń pè ní mọ́sídù juma ní ìlú mẹ̀dínà lẹ́yìn mọ́sálásí Kùbá òun ló ṣe ọlọ́run bá mọ́sálásí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam èyí tí ó wà ní Medina a rí i pé nínú àkọ́kọ́ nǹkan tó kọ́kọ́ ṣe ní Kùbá òun ni mọ́sálásí ńgbò tó dé Medina nínú nǹkan tó kọ́kọ́ ṣe náà òun ni mọ́sálásí tó túmọ̀ sí pé mọ́sálásí ní ipa ńláńlá tí ó kó nínú ìṣẹ̀mí àwa mùsùlùmí ọ̀wọ́ náà sì ni ààyè tí ó ní ọlá jù tí ó sì dáa jù tó yẹ kí mùsùlùmí máa wà nínú ìgbésí ayé wọn kódà nítorí ọlá tó wà fún mọ́sálásí á rí i pé ọlọ́run ọba nínú ọlá rẹ̀ ó ṣe àfi ti mọ́sálásí sọ́dọ̀ ara rẹ̀ ọlọ́run sọ nínú sọ́ọ̀rù jíní ayé ètè wípé wà ánàlì masajida lillahi fàdá tábìrì rẹ̀ àwọ̀rí àkàdàn ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run sọ wípé ọlọ́run sọ́lọ́ àhábùrù bìláàrí ìlàlọ́hìn masajidu ha. وأبغض البلاد إلى الله أسواقها ó ṣe aláǹsọ wípé sallallahu alaihi wasallam èyí tó dáa jù tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí jù nínú àwọn ààyè tó wà nínú kọ̀ọ̀kan òní mọ́sálásí èyí tí ó burú jù tọ́lẹ́ pé ní aburú tó lè máa sábà ṣẹlẹ̀ ń bẹ̀ jù òun náà ní ọjà ẹ̀jẹ̀ pé bíyàn máa ń wá dáadáa tó fẹ́ fún ọlọ́run àìpín tó wù ní pé ní kó náà kó lọ sí mọ́sálásí so eléyìí ìtumọ̀ mọ́sálásí nínú sẹ̀ríà àti àwọn nǹkan tí àwọn ń ṣe níbẹ̀ òun náà ni eléyìí tó nínú pàtàkì mọ́sálásí òun náà ni oúnjẹ ìṣẹ̀ríà àti ìtọ́kọ́ yé wa wípé ládàlálà òun náà ní bẹ fún ẹni tó bá kọ́ mọ́sálásí oúnjẹ ọlọ́pàá wípé sallallahu alaihi wasallam man bana lillahi masjidan bana Allahu baytan fil janna ẹnikẹ́ni tó bá kọ́ mọ́sálásí kan fún ọ nítorí tọlọ́wọ́ ọba tó kọ́ mọ́sálásí kan nítorí tọlọ́wọ́ ọba ọlọ́run ọba ó kọ́ ilé kan kalẹ̀ fún ẹni bẹ́ẹ̀ tí ó máa jẹ́ ẹ̀san rẹ̀ ní ọgbà ìdẹ̀ra rẹ̀ yálà obìnrin ló kọ́ mọ́sálásí ni àbí ọkùnrin yálà ẹnìkan ló dáa kọ́ ni àbí wọ́n pawọ́ pọ̀ tí wọ́n lọ dára ẹ̀wọ̀ kọ́ mọ́sálásí ìtàn mọ́sálásí nínú ìṣẹ̀sílẹ̀ mọ́sálásí kàába ilé ọlọ́run ọba ó ní àkọ́kọ́ mọ́sálásí òun náà ní àkọ́kọ́ ilé gan tí ọlọ́run ọba ti ti tó kọ́ ọlọ́run ọba sọ nínú alukur'ani wípé ní inna awwala bayti wudi'a lin-nasi lalladhi bi-Bakkata mubarakan wa hudan lil-'alamin fihi ayatun bayyinatun maqamu Ibrahim. ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا آل عمران سورة آل عمران سورة لكتا verse 96 ọ̀nà ni aya wa àkọ́kọ́ ilé tó kọ́kọ́ kalẹ̀ sórí sórílẹ̀ àkọ́kọ́ ọ̀nà ni mọ́sálásí tó jẹ́ pé ní mọ́sálásí ọlọ́run ọba ní eh, ní Medina lẹ́yìn rẹ̀ eh, ní Maka lẹ́yìn rẹ̀ wọ mọ́sálásí òjíṣẹ́ ọlọ́run ọba eh, wọlé mọ́sálásí jerusalem eh, táǹpẹ̀ ní bethel maqdis àbí alimasjidul eh, bethel aqsa kọ́lọ́ kóra àwọn oṣù rẹ̀ kó dá padà sí abẹ́ àṣẹ àti àṣẹ àwọn mùsùlùmí kọ́lọ́ kóra àwọn ọmọ ya wọ lọ́wọ́ ní ìlú náà kọ́lọ́ àwọn oṣù ọlọ́run ọba nínú rẹ̀ mọ́sálásí ẹlẹ́ẹ̀kẹta ọ̀hún ni mọ́sálásí òjíṣẹ́ ọlọ́run ọba nílùú madina àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ni wọ́n ní ọ̀rọ̀ àwọn ni wọ́n ní ọlá àwọn ni ẹ̀rí wà fún wípé èèyàn lè di gbá kó di àgbọ̀n káwọn bí pé bó lọ ń lọ wọ́n ní pé à ń lọ mọ́sálásí báyìí ni mọ́sálásí maka mọ́sálásí ọlọ́run ọba ní maka tàbí mọ́sálásí Baitul Maqdis ní Palestine tàbí mọ́sálásí òjíṣẹ́ ọlọ́run ọba nílùú Medina gbogbo tó bá ti yẹ lẹ́yìn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí èèyàn wá gbọ́dọ̀ di igbá kó di àgbà ká ní gbogbo lọ́nà lọ́kọ́ ní pé òun lọ ṣèjọ́sìn ní mọ́sálásí bíi báyìí òun náà ní nípa wípé torí ọlá kan pàtó tó wà níbẹ̀ eléyìí ó tako ẹ̀rí tí ó wà nítorí wípé bàwá tó tó mọ̀fọ́wọ́ bá láti bẹ́ẹ̀ ni masajidi ma'rufa àwọn ẹ̀rí tá a lè gbára lé tá a fi lè sọ wípé mọ́sálásí kan ó lọ́lá ju ọ̀kan lọ ẹ̀rí rẹ̀ clear nínú ṣẹ̀ríà ìmọ̀ bí nursing sọ̀rọ̀ ẹ̀ nínú ọ̀ká rí ẹ̀rí tó ń fún wa wípé mọ́sálásí eléyìí o ó lọ́lá ju eléyìí lọ gẹ́gẹ́ bí ìta ti kà wípé ń ṣe aláṣọ̀lá àṣàlàṣọ̀ fún àyípele látòṣàdọ̀ rẹ̀ hálẹ̀ ilẹ̀ ilẹ̀ àtàlà masajid المسجد الحرام ومسجد هذا ومسجد الأقصى àmọ́sálásí ọlọ́run bá ní bàtà àmọ́sálásí aksọ àmọ́sálásí òjíṣẹ́ ọlọ́run bá bákan náà òun ni òjíṣẹ́ ọlọ́run sọ wípé ní sọlá tó ń fi mọ́sídìí hàrà ìrun kan téèyàn bá kí nínú mọ́sálásí òjíṣẹ́ ọlọ́run bá ó ṣe déédéé ẹgbẹ̀rún ìrun míì téèyàn kí ní mọ́sálásí míì tí ì ṣe mọ́sálásí òjíṣẹ́ ọlọ́run bá ní Madina ó ṣọ́nà wa ni pé àyàfi mọ́sálásí ọlọ́run ọba ní maka fa inna salatan wahidatan biha kéèyàn ó kírun kan péré ní mọ́sálásí ọlọ́run ọba ní maka ó ṣe déédéé one hundred thousand irons tẹ́yìn ó kì í ní mọ́sálásí mi one hundred thousand irun tó túmọ̀ sí pé béèyàn ó bá kírun ní mọ́sálásí mi tó yàtọ̀ sí mọ́sálásí Madina tó yàtọ̀ sí mọ́sálásí òṣìṣẹ́ ọlọ́wà ní Madina tó yàtọ̀ sí Jerusalem àjẹ́ wípé yóò ní di kásẹ̀ divide one hundred thousand divided by twenty five and twenty seven tí tí mọ́sálásí kọ̀ọ̀kan máa jẹ́ téèyàn bá kírun jàmá nínú mọ́sálásí kọ̀ọ̀kan so eléyìí ẹ̀rí wà fún ọlá sì wà fún wípé xaasùn bí masjidil haram bí makata alimukaramati sharaba allah ẹlẹ́ẹ̀kejì ní mọ́sálásí òjíṣẹ́ ọlọ́run ọba èyí tá a ní pé ìrun kan bẹ́ẹ̀ wọ́n yóò one thousand ìrun níbòmíì ẹlẹ́ẹ̀kẹta òun ni mọ́sálásí tó ni, ní Baitul Maqdis níbi tọ́lọ́wọ́n bá ti ṣe tó ti gbé òjíṣẹ́ rẹ̀ ṣe ìrìn àjò tó lápẹ̀rẹ̀ lọ sí sánmà lẹ́yìn mọ́sálásí yìí gbogbo mọ́sálásí tó kù pátápátá kò sí mọ́sálásí kan tó tó ju mọ́sálásí kan lọ mọ́ níní la àyàfi pẹ̀lú àwọn nǹkan míì fẹ́ẹ́ ní òun ní ọmọ qualify mọ́sálásí láti ju mọ́sálásí míì lọ lápèjúwe gẹ́gẹ́ bíi kẹsàrátì mùsọ̀lì iye àwọn èèyàn tí ń kírun ní mọ́sálásí kọ̀ọ̀kan ṣùgbọ́n yàrá one thousand kan ní kírun mọ́sálásí kan ní táàrí five thousand níbò míì ààrẹ mọ́sálásí five thousand tí ń kírun láàbá téèyàn máa rí níbẹ̀ yóò ju tàwọn eléyìí lọ torí mùkátàrà mùkátàrà ti ṣẹ̀ látara òkà bákan náà ohun tó lè wí pé àwọn nǹkan míì tó tún lè mú kí mọ́sálásí kò tó lọ́wọ́ òun ní kẹ́ńtà olùkọ́tọ̀ tó bá yẹ kí mọ́sálásí àti kírun iye kàkàtà ń gbé lọ síbẹ̀ ń bá ń pọ̀ ní mọ́sálásí kan lọ àti pé a máa ní iye kàkà ní sẹ́sítà gbé òun òun là á máa ní ṣùgbọ́n kò túmọ̀ sí pé mọ́sálásí gangan òun ni ó lọ́lá ju mọ́sálásí òmíì lọ tó nípa báyìí àwọn ẹlòmíì máa ń sábà béèrè ǹjẹ́ àwọn ẹni kúrò nílùú kan bá pèjúwe káwọn ó lọ sílùú míì káwọn ó lọ bẹ̀ láti lọ ṣe ìtìkáàfọ̀ àwọn tí a bá béèrè irú béèrè yìí lẹ́yìn kò sí láì fi àbọ̀tá á béèrè kí ló fà á tó bá dé pé tó fà á ni wípé wọ́n ní àdìẹ ọkàn wípé mọ́sálásí ìlú kan pàtó ó ní ọ̀rẹ́ àti mọ́sálásí táwọn ń gbé lọ láì ní kankan míì eléyìí kò sí ẹ̀rí fún un ṣùgbọ́n tó wáyé pé ní tákàlù ni wípé bóyá àyàn ti ń kírun níbẹ̀ àbí àyè ibi tó wà àwọn òrí ẹ̀sìn sìn níbẹ̀ ju mọ́sálásí ibi táwọn ti ń bọ̀ lọ eléyìí kò ní sí láì fi àmọ́ ká wá lọ́kàn wípé mọ́sálásí ní ọ̀la kan tòyíùn ó tako ìlànà Islam bákan náà ni ká ní lọ́kàn wípé mọ́sálásí yìí ẹni lágbájá kan ló fi ló fi sin lọ́bẹ̀ rí àbí àwọn èèyàn kan láti gbé bẹ̀ àbí ìmáàmù kan ló ti pi dẹ́sẹ̀ níbẹ̀ rí káwá nítorí rẹ̀ láti wá sọbẹ̀ di ibi tá a máa lọlẹ̀ bẹ̀rù eléyìí náà ó tako ìlànà oṣù ọlọ́run ọba gẹ́gẹ́ bí àṣekà nínú hadithu tí a kà síwájú èyí ló fà táwọn oṣù ọlọ́run sọ pé ní gbogbo sọ̀tàmì táwọn àwọn ẹni ọlọ́run ọba tí wọ́n fi sọ wípé èèyàn ò gbọ́dọ̀ ṣe nádùrù yìí ni pé kó ṣe ìlérí pé òun lọ jọ́sìn ní mọ́sálásí kan yàtọ̀ sí àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta tá a ti kà lẹ́ẹ̀kan àmọ́ mọ́sálásí tó kù kò sí àtọ̀ láàrin wọn àmọ́ mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta téèyàn bá ṣèlérí pé yóò lọ kírun níbẹ̀ àfi kó débẹ̀ torí pé kò sí mọ́sálásí míì tó ipò bẹ́lẹ̀tì sí wọn àmọ́ àwọn mọ́sálásí tó kù wọ́n ṣe déédéé ara wọn ní ọlá ní ipò láì ju ara wọn lọ so eléyìí òun ni èyí tí ẹ̀rí wà fún lára àwọn ẹ̀rí tó ṣe àfihàn ilẹ̀ wípé mọ́sálásí kò ní ju mọ́sálásí mi lọ látara wípé ẹnìkan ṣe lọ́nbẹ̀ ni àbí látara wípé ìlú kan ní mọ́sálásí òun wà òun ni átàrù èyí tí ó fẹsẹ̀ rinlẹ̀ tó wá látọ̀dọ̀ Umar bin Khattab radiyallahu ta'ala anhu gbogbo alámà wípé Umar ó ní àmọ̀ sí alimuhadafu alimuha ẹni tí ọlọ́run ọba ló kọ́ lẹ́kọ̀ọ́ ẹni tí alukur'ani tí wáyé sọ̀kalẹ̀ ní déédéé ìbámu sí ntí ó ó rẹkọmẹ́ndì àbí ntí ntó mọ̀fù ní ní ní àkíyèsí fún ọ̀ṣẹ́ ọlọ́run ọba nítorí àkíyèsí tí wọ́n rò wí òun ọlọ́run fi sọ ọ́ wàtàkàdó min maqami Ibrahima musalla Umaru ní pé kọ́lọ́pọ̀ tiẹ̀ wá ṣe ní ẹ̀tọ́ fún ìjọ yìí ká máa kírun níbi maqami Ibrahim ọlọ́sìsẹ́ ní lẹ́tọ̀ bákan náà àwọn ìyàwó àdẹ́sọ̀lá àwọ̀sẹ́lá àwọn ìyá ńlá wa àwọn náà nígbà tí Islam tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ wọ́n yé bojú wọ́n yé lo aṣọ ẹ̀há tí àwọn àwọn ìyá ńlá wa tí a ń pè ní arúgbóná tí wọ́n ń lò àwọn náà lò dẹ́rẹ̀ tẹ́lẹ̀ Umaru ló wá ní wípé ah bọ́lá ń kó ti tiẹ̀ fún àwọn ìyá ńlá wa yìí lé kí wọ́n sì di ẹnu àpọ́nlé kó yẹ pé ní wọ́n máa lọ ìjáàbù ọlọ́run bá ní kí àyà ìjáàbù kó sọ̀kalẹ̀ so a rí wípé inú àṣà alárúbáwá gangan tẹ́lẹ̀tẹ́lẹ̀ òní wípé ká máa sí ojú àná ìbò ìbò ojú títí tọ́lọ̀ fi wá chẹ́ǹjì àṣà ń kúrò fún wọn tó fi wá tó fi wá rẹkọmẹ́ǹdì nǹkan míì tó jẹ́ ẹ̀sìn wípé ni àkàmà bójú lára àwọn wọ̀ọ̀kọ̀ ọ̀tún wà lọ́dọ̀ lọ́dọ̀ aláàánú òun ló wà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nígbà nínú ogun bájúrò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ṣíṣe ọtí léèwọ̀ umaru yìí òun ló wá òun wá rìpọ́ọ̀tù ìta afẹ́kà yìí kí á nà wá bí ọlọ́ọ̀ta aláàánú fi sáfàrin níjọ́ kan ó ń sèrè àjò lọ fàrọ àkàwọn yẹntàbù ní mẹkàánà lìsọlá Umar ń lọ níjọ́ kan nígbà wá débì kan ó wá rí àwọn àjọ kan wọ́n sá ń di funfun fún wọ́n sá ń di gidigidi láàyè kan gẹ́gẹ́ bá àti àti máa ń rí bàtà àti lọ́mọ́tà níbi báwọn ẹ̀rọ máa ń di funfun fún níbi rókùnrin yamani àbí níbi hajar al tàbí níbi eh, maqamu ibrahim tó fẹ́ máa para wọn sí i ọmọ yorùbá tá a lè pe àwọn ẹni yìí wọ́n sá ń fún wọn dìgìdìgìdì yantabuna wọ́n ń ṣe wàhálà pé káwọn sáà dé bẹ́ẹ̀ faqala ma hadha ọmọ yorùbá bí àwọn táwọn ẹni bẹ̀rẹ̀ pé kí ni ń ṣe àwọn kí ni àwọn yìí ń wá faqalu makanu sọ́nà àti rasulullah sallallahu alayhi wa sallam ààrẹ ọmọ rò sọ níbi tí àwọn èèyàn tí wọ́n ń jà sí jàkadì sí wọn ààyè kan ni tí ó ń ṣe ọlọ́run bá kí wọn bẹ̀rẹ̀ yìí sallallahu alaihi wasallam ààyè kan ni tí ó ń ṣe ọlọ́run ọba tó kírun níbẹ̀ rí faqala innama halaka man kana qablakum bihadha annahum ittakhadhu athara anbiya'ihim masajid ọmọ wa ni pé a ẹyà sọ́ra o ntọ́kọ̀ ìparun báwọn kan ti lọ nú àwọn aṣáájú lè yí táwọn yẹn ń ṣe yìí o kí ló fà á nítorí wípé wọ́n máa ń mú àwọn ààyè àwọn àgbàlagbà àbí àwọn ààyè àwọn kan tí wọ́n ti lọ wọ́n wà sọ́bẹ̀ di ojúbọ wọ́n wà sọ́bẹ̀ di ààyè oòrò wọ́n sọ́bẹ̀ di ààyè pété ẹ̀bá dé ẹ̀sìn kò tí ì dúró umaru ní pé ẹ sọ́ra ohun tó pamọ́ nù òyí ni pé ẹ̀yin náà ẹ sọ́ra fún ìparun qala radiyallahu ta'ala anhu. من adrakati musolatu فليصلي وإلا illa falyamdi ẹni tí àsìkò òun tó bá tó tó bá tó bá lọ́nà kó sọ kó kó dúró kó kírun níbi gbogbo kíbi tó bá wọlé wà básìkò bá sì tìrù tó kẹ́ni kálukú máa lọ kì í ṣe pé kẹ́kún áádùn fún lórí lórí ẹ̀yìn kan eléyìí tí wọ́n wí ni ẹ̀rí pé tó fi parí ọ̀rọ̀ yìí ó tún ó túwọ̀n sí nǹkan tí oníṣẹ́ ọlọ́run bá wí sallallahu alaihi wasallam sọ pé ní ju'ilati liya al-ardu masjidan wa tahura ó ń ṣe ọlọ́run bá ní nínú àwọn tó jẹ́ ṣàfún ìjọ yìí ni wípé ilẹ̀ ọlọ́run ọba ṣe ní gbogbo tí ń jẹ́ ilẹ̀ ìbí láti lè kírun gbogbo tí sì ń jẹ́ ilẹ̀ ibẹ̀ láti lè ṣe ìmára ìmára oní ẹ̀kọ́ ń pè ní táyà múmu àyàfi àwọn àyè kan tí ẹ̀rí wá ipe oṣù ọlọ́run bá ní pé àlè kírun níbẹ̀ sallallahu alaihi wasallam àwọn yìí ńlá máa yọ kúrò nínú àwọn àyè tí adárúkọ yìí idan mufadala àwọn mufadala tó bẹ́ẹ̀ lè masajidi ká máa àsọkú mọ́sálásí kan ní ọlájú yìí kan lọ eléyìí yóò ní ìdí kárí ẹ̀rí yálà bá Kùránì ni tàbí àti sunna oṣù ọlọ́run ọba ìkẹ́ ọlá àti ọlá ẹ̀kọ́ ibi tí òun bá ti sẹ́yìn gbogbo mọ́sálásí pátápátá kan ò ju ara wọn lọ nínú àwọn nǹkan tí a tún pe àkíyèsí sí ni wípé lílo mọ́sálásí àbí wíwọnú mọ́sálásí tò eléyìí ohun àkàrà nínú bàjẹ́ pa wípé ọ̀pọ̀lọpọ̀ ni a ti mọ̀ àdáàbò dòkórí mọ́sáàjì ẹ̀kọ́ bá a ti máa ń wọ mọ́sálásí eléyìí ohun ọ̀pọ̀lọpọ̀ alámàá ọkà yẹn pé ní ìyàtọ̀ ń bẹ nínú mọ́sálásí bẹ́tọ̀ lọ́yà àti ìyàtọ̀ àrọ́ àti àwọn mọ́sálásí tó kù ọ̀jẹ́nẹ́rálì bá àwọn mọ́sálásí ni wípé a gbé ẹsẹ̀ ọ̀tún wa òun làá tẹ̀síwájú nígbà tí a bá fẹ́ wọnú mọ́sálásí. bákan náà a ti gbé ẹsẹ̀ òsì wa ọ̀la láti jáde nígbà tí a bá fẹ́ wọ inú masalasi li hadithi anas bin malik rabi allah ta'ala anhu qala min sunnati idha dakhalta al-masjid an tabda bi rijlika al-yumna wa idha kharajta an tabda bi rijlika al-yusra anas ní pé inú sunna inshallah sallallahu alaihi wasallam bí a bá fẹ́ wọ masalasi kó ti wá ọwọ́ ẹsẹ̀ ọ̀tún kó ti bọ̀ inú mọ́sálásí tí ó bá sì jáde ẹsẹ̀ àlàáfíà òun náà ni àwọn ń tẹ̀síwájú kọ́ọ̀lù Bukhari rahimahullahu ta'ala ìmáàmù Bukhari ó gba ìbára sọ wípé ní wàkánà ibn Umar Abdullahi ibn Umar kánà tẹ́lẹ̀ bìrìjìlì àbímúná fàyìdà ọ̀rọ̀dà bìrìjìlì bàdà bìrìjìlì àlùsọ̀rọ̀ tó bá ibn Umar bá jáde nípa wípé ó fẹ́ ṣe àmúlẹ̀ ẹ̀kọ́ tó ń ṣe ọlọ́run akọ́ àbí ẹsẹ̀ ọ̀tún òní ó tẹ̀síwájú tó bá ìfẹ́ rẹ̀ tó ń mọ́sálásí ẹsẹ̀ àlàáfíà òun náà ni yóò gbé jáde eléyìí wà ní ìbámu sí kọ́ńdà ṣẹ̀ríyà tó jẹ́ kó yẹ pé ní máa ká lómi bá rí tẹ̀sírì pọ̀tẹ́kìrì gbogbo nǹkan tó bá jẹ́ pé ní nǹkan àpọ́nlé ni nǹkan àpọ́nlé nǹkan tó tọ́ ló dáa ni ọwọ́ ọ̀tún àbí ẹsẹ̀ ọ̀tún làwọn fi bẹ̀rẹ̀ rẹ̀ gẹ́gẹ́ pé afẹ́ jẹun níbí àwọn afẹ́ jẹun ọwọ́ ọ̀tún ni máa ń tì bọ́nu afẹ́ mu mi ọwọ́ ọ̀tún la máa ń tì bọ́nu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ni ẹ̀kọ́ tó ń ṣe ọlọ́run ọba yìí kí ọlọ́run ọba tà àtàlà rẹ̀ kó máa bá ló kọ́ wa wípé ìrẹ́ ọmọdékùnrin ìgbà tí ń kọ́ tí ń kọ́ ọmọdé náà lẹ́kọ̀ọ́ wípé ní yàgòlá sàmìlà ìrẹ́ ọmọdé yìí sọ pé bísímìlà tó bá fẹ́ jẹun wàkólú bí yẹ̀mí nì sì jẹun pẹ̀lú ọwọ́ òsì rẹ̀ wàkólú bí yẹ̀mí nì sítàfọ́nà àbí sì jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ ọ̀pọ̀ mímọ ẹ̀lẹ́ èyí tó bá fi súnmọ́ sumo nínú oúnjẹ ni ọ máa jẹ èyí tá a fẹ́ràn ní wípé wà kó bí ẹ̀mí èlé ọwọ́ ọ̀tún òun náà ni a máa fi jẹun àṣàkáṣà tí ò dáa òun náà ni ká máa fi ká máa ti ọwọ́ àyàfẹ́ àwọnù kódà ó tako ìlànà oníṣẹ́ ọlọ́run ọba ìgbọ́nà ìlànà kó máa bá kódà ó tako ẹ̀kọ́ ìgbà yóò bá gan a lè pé gbogbo àwọn àbàbà wa nílẹ̀ yorùbá níjọ́ wọn bá rí ọmọdé tí máa ń tẹ owó sí ìgbọ́ tí máa ń tẹ owó sí bọ́ọ̀lù wọn gba lọ́wọ́ náà wọn lọ pé ní ọ̀rọ̀ owó sí pàǹdọ̀pàǹdọ̀ gbogbo ọ̀rọ̀ fún rẹ kódà wọ́n tún jáde mọ́ lónìí àwa rí wípé àwọn kankan tí àwọn kan rò wípé ọ̀làjú ni tí kì í ṣe ìṣe ọ̀làjú ó ti wá di wípé gbogbo tí wọ́n bá ṣe wọ́n ó jẹun ni wọ́n mú mi ní ọwọ́ òsì ni eléyìí àṣàkáṣà gẹ́gẹ́ bí ẹ̀sìn máa ń wí àṣà tí ò da òun náà ni kádàkà kéèsì àti bá ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ táwọn ìpè ó ta gẹ́gẹ́ bí mùsùlùmí ó ta kó ìlànà oníṣẹ́ ọlọ́mọba ó ta kó ẹ̀kọ́ tó kọ́ wa ó ta kó ìjẹ́ mùsùlùmí wa ìgbà tá a máa lo ọwọ́ òsì àbí ẹsẹ̀ òsì òun ni ìgbà tá fẹ́ ṣe nǹkan ẹ̀gbin bóyá ìyẹn fẹ́ fọkun lápòjúwe ọ̀rọ̀ àlàáfíà ló fi fọkun rẹ̀ bóyá a dáńgbà lápòjúwe ọwọ́ àlàáfíà láti tàǹbà bóyá afẹ́ lọ tọ́lẹ́tì mákòjúwe ẹsẹ̀ àlàáfíà làágbé lápò tọ́lẹ́tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ àìgbé ẹsẹ̀ ọ̀tún àìgbé ọ̀nà tọ́lẹ́tì gẹ́gẹ́ bí wọ́n pè ní àìgbé ẹsẹ̀ àlàáfíà àìfi wọnú mọ́sálásí kódà àìfi wọnú ilé ẹni inú ilé tiwa náà tàbá fẹ́ wọ ẹsẹ̀ ọ̀tún láti wọnú ilé bàbá fẹ́ jáde kó inú ilé wa ẹsẹ̀ àlàáfíà ọ̀la yàtọ̀ sí inú tọ́ílẹ̀tì tí a bá fẹ́ wọ tọ́ílẹ̀tì tó nínú àwọn ẹ̀kọ́ tí a kè sí òun ní ilé yìí bí a fẹ́ wọ mọ́sálásí bákan náà náà ẹ̀kọ́ mọ́sálásí ni wípé bàbá wọ mọ́sálásí èyí kan sàdédé wọ mọ́sálásí báwọn náà ó ní àdúrà tó ń ṣe ọlọ́wọ́ ní ká máa ṣe nínú èyí tó kúrú jù tó kúrú jù tó lè tètè dùn á òun náà ni bismillah allahumma ftah li abwaaba rahmatik tàbá wọn mọ́sálásí tàbá gbé ọ̀sán tó wọlé kàtà pé ní bisimilá lórúkọ ọlọ́run ọba àwọn ọmọfitahili àbẹ̀wò rahmatik ọlọ́run sílẹ̀kùn gbogbo tí ń jẹ́ ìké rẹ̀ fún mi gbogbo tí ń jẹ́ ìké rẹ̀ sílẹ̀kùn rẹ̀ fún mi àdúrà mi lábẹ́ wípé àfẹ́wọ̀ mọ́sálásí. bákan náà tàbá parí ìjọsìn wa ní mọ́sálásí tán táàkùn jáde táàgbẹ̀ẹ́sì àlàáfíà wa jáde ká fún wa wípé ní اللهم بسم الله اللهم إني أسألك من فضلك بسم الله اللهم إني أسألك من فضلك lórúkọ ọlọ́run ìrẹ ọlọ́run bá mò ń tọ gbogbo tí ń jẹ́ orí àti dára lọ́dọ̀ ọlọ́run bá àdúrà láti wọlé àdúrà náà láti jáde ẹ̀kọ́ tí islam kọ́ wa òun náà lè lé bákan náà sábà wọnú mọ́sálásí tánú ẹ̀kọ́ ni wípé àìwọnú mọ́sálásí ká sí ìjòkóbá náà àbí ká wá bẹ̀rẹ̀ sí ṣàròyé inú ẹ̀kọ́ ni wípé ká kí mọ́sálásí kú ilé gẹ́gẹ́ bó ṣe pé ní bá a bá wọnú ilé ara wa náà à á kì í nu ilé ara wa kú ilé kí là kí nu ilé ara wa kú ilé à á sàlámà ìwọ̀sẹ́lì wà ní àfọ́sìkùn ẹ̀sẹ̀ bá wọnú ilé ara yín ẹ̀ sàlámà sàlámà aleikum wa rahmatulahi wa barakatu kódà kó má sẹ́ni kankan bẹ́ẹ̀ ẹ̀ sàlámà sínú ilé bá a ṣe wọlé nù àyíká wa sílẹ̀kùn káti já wọlé rárá nínú ilé tara ẹni inú ilé tí èsè ilé ẹni òun tiẹ̀ tó wá ju bẹ́ẹ̀ lọ àkọọ́lẹ̀ ìwọ́nú ilé tí èsè ilé ẹni láyé ìgbà yọ̀ọ̀dá àákanlẹ̀kùn bàbá kanlẹ̀kùn tán àmọ́ ẹtì kéde pé káti já wọlé lẹ́yìn ilẹ̀kùn náà ẹ̀kọ́ lé àbí ẹ̀lẹ́ àbò rárá àákanlẹ̀kùn àáwọ̀ àárẹ̀ tí kí wọ́n dá wọn lóhùn bákan méjì ni nínú ká dára ọlọ́run wípé ẹ wọlé àbí kí wọ́n dára ọlọ́run wípé ẹ padà wá nígbà míì èyíkéyìí tó wọlé jẹ níbẹ̀ tá a gbọdọ̀ abájáde àwọlé alihamudulilayi má bá sì ní ká padà nígbà míì ká má bínú nínú ẹ̀kọ́ oṣù ọlọ́run ọba ni kódà sàádé kan ti ṣe bẹ́ẹ̀ kan sí ọlọ́run ọba rí sallallahu alaihi wasallam àwọn sàádé kan ti ṣe bẹ́ẹ̀ fúnra wọn so bàbá wa fẹ́ wọlé sí lẹ́yìn tá a ti fún wa ní yọ̀ǹda náà ká sálámà sí àwọn tàbá ìlú bá ilé tí èsì ilé wa ilé ẹlòmíì ilé tí wa ká sálámà ká sì ká ká tó di pé ní àwọ̀ inú inú ilé wa tabata ṣe lè tan àyàn náfìlà rákà méjì nínú mọ́sálásí tẹ̀híyà tó lọ sí dínú tẹ̀híyà ti ilé tiwa kí asálámà ṣùgbọ́n tàbíyà masjidu òní pé ní kí ayànáfílà rákà méjì kò sì sígbà tá a lè yan náfílà yìí nínú ìtòrìlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ yìí ni pé àwọn àsìkò kan bẹ ní gbogbo àtìmọ̀ tí a lè kírun níbẹ̀ bá a bá wá wọn mọ́sálásí láwọn àsìkò yìí a ní jòkó a yan náfílà rákà méjì tí a fi kí mọ́sálásí kú lé kí wá tẹ́tẹ́ nígbà nígbà míì kí èyí wọ mọ́sálásí káwá fáwọn tí wọ́n bá ń kírun jàmá lọ́wọ́ tábà tí bá wọ́n kírun jàmá lọ́wọ́ àmì yanábílà tẹ̀kíyàtọ̀ mọ́sídìí mà àákànjọ́ yìí jàmá tí wọ́n ń kí tábà yìí ti kí jàmá tí wọ́n ń kí náà àtún ní bùkátà sí pé ká tún kí mọ́ tẹ̀kíyàtọ̀ mọ́sídìí mà torí tí tó ṣe pàtàkì ni wípé ká má jòkó láì kírun nígbà táwọn ti wọlé tá a ti bájà lọ tá a ti kírun eléyìí náà ti gbẹrun jàmọ wa ó sì ti gbé ó ti gbé tahiyatul masjidi èyí tí tá sọ pé a kì í nínú function mọ́sálásí a ti sọ ti function ìmáàmù lẹ́ẹ̀kan function mọ́sálásí òun náà pọ̀ àmọ́ àmúwánú àyà kan àti sunna òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́rọ̀ àti.